بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته so ní tẹ̀síwájú nù kọ́kọ́rọ̀ nẹ́dà lè Jamaluddin Abdullahi bin Yusuf bin Hisham al-Ansari rahimahullah sọ̀kẹ́lá ní ọlọ́run afẹ́gbé láti bábú al-mubtada wal khabar المبتدا والخبر المبتدا والخبر قال المؤلف رحمه الله هنا المبتدا والخبر مرفوعان او في يكون مبتدا الخبر او مرفوعات الاسماء لو هنا هو اوروكو كما ندارفه وني بيان الله ربنا الله ربنا الله في لفظ الجلالة يا جو مبتدع بيقى ها تو مرفوع رب يانا جاكي نخبر له ها مرفوع لهنا وهو مضاف ما ضمير متصل مبني على السكون في محل جر الله ربنا الله هو هو نيالي دعوه ومحمد نبينا واو يكون واو العصر عبيقه محمد يسجى مبتدا نبينا يجاكن خبر يكون مرفوع وهو مضاف ما ضمير متصل مبني على السكون في محل جر ويقع لمبتدا نكره مبتدا كما يكون معرفة يكون نكرة ولجنكرة in amma àwòkọ̀sọ̀ bọ́ bá já sí kó jẹ́ gbogbogbò ẹgbà bọ́ bá jẹ́ gbogbogbò ó sì jẹ́ ẹ̀sà bí àpẹẹrẹ mọ̀ rọ́jò ló ń kìdá mọ̀ rọ́jò ló ń kìdá ọ̀sọ́kùnrin kankan nínú ilé mọ̀ rọ́jò ló ń kìdá ọ̀ ẹ̀rì kọ́ gba báyìí nítorí pé ní ẹ̀jẹ̀ àmì gbogbo ọ̀rìn ọkùnrin kò sí nínú ilé máa rọ̀jò ló ń ṣèjà nínú àwọn mùsàwì gọ́ọ̀tì tí mùsàdá fi lè gba nẹ́kọ̀ ọ̀hún ni kí irú nẹ́fù yìí kọ́ ṣáájú rẹ̀ ọdí nẹ́fù yìí kọ́ ṣáájú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọba dẹ́dà tó sọ pé àìlá ọ̀hún máa lọ ìsìfàmù ni àìlá ọ̀hún máa lọ pé ẹlòmíì tún mẹ́ta máa fi jọsìn fún pẹ̀lú àlá sọ inú nǹkan tí wọ́n padà fi lè gba nẹ́kírà òun ni kí nẹ́fù ìṣáájú tàbí sèfàb inú nǹkan tó tún lè fi gba nẹ́kírà òun ni kí láàmù àlèkídà yìí pàpájú jẹ́ ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ pé wọlé àbùdón mọ́kùnmínú ẹ̀rọ ní mùsùlùmí ẹrú ó jó nígbàgbọ́ òdodo ó lóore fún ni láti fẹ́ ju ọ̀sẹ̀ bọ́lọ. bákan náà a tún lè ṣe ní ìdánfà bá ṣe ní ìdánfà náà ń padà náà ní jẹ́ hamsu salawatin ná kiri hamsu salawatin ẹgbẹ̀ hamsu ní mọ̀dọ́f salawatin lẹ́gbẹ̀ mọ̀dọ́f ilé tó ó ti wà ní ọ̀rọ̀ ibi ayé ìfìtà lọ́wọ́ كتبهن الله هذه فعل وفاعل ومفعول به مفعول ومقدم على الفاعل كتبهن أثري من الذي كتبهن الله من فاعل مؤخر الجملة من الفعل والفاعل والمفعول به في محل رفع خبر مبتدا إذا قد يجوك أن تنقني المبتدا àlá ànáhu yakunu marfu'a yóò máa gba rọ́fọ̀ tó àwa kánà ma'arrafa aw nakratan mọ́yọ́ jẹ́ ma'arrafu ni àbọ́jẹ́ nakra rọ́fù náà ni lọ́gbà báwo gba àwọn àpẹẹrẹ ta mú wá pátá rọ́fù náà wọ́n gbà nípa ti Allahu rabbuna ẹ̀rìkìláwùdù jàlálà kánà òun náà gbà rọ́fù máa rajulun ìdá bákanáà yìí tí sì fáàmù sáájú rẹ̀ àwọn náà gbàrọ fún ìlàhún mọ́àlọ́ bákanáà yìí tí láàmù lè tíra àwọn náà sáájú rẹ̀ àwọn náà gbàrọ fún wọlá abidun mọ́mìnún ọkẹ̀ yà pé ìyẹnjú kẹ̀kẹ́ mẹ́rin wípé wọlá abudun mọ́mìnún abudun mọ́mìnún òun jẹ́ sífá ọmọ òṣù láyẹ̀ múná ọ̀hún àbí àníyàkúnná àlèmọ̀tàdà ọ̀pọ̀ fún láti jẹ́ mọ̀tàdà òun ti bí ó ti jẹ́ sífà ọmọ sófin ọ̀là àbòdò mọ́ ìnú ẹrú tó nígbàgbọ́ kí ó ṣẹlẹ̀ sí ṣẹ́yìnrún olóore o tẹ̀tì bẹ́ẹ̀ sábàrù ni ni mọ́ṣẹ̀rẹ̀ ìjọkẹ́ bọ́lọ. so idan ọ̀lẹ́mọ̀sánà ẹ̀lákùn أن على أن المبتدا قد يأتي مضافا ومضافا إليه ذلك يعني لي جاء مضافا ومضاف إليه في أقرأ خمس صلوات كتبهن الله كتبهن الله كم يأتي أنا متى لأن المبتدا إليه ولي جاء المعرف بأل ها وزل جاء ذكرة يتقدمه النفي أو الاستفهام aw láàmù lè tíra bákan náà ó sì lè jẹ́ sí fá àmà òṣò nípa ìdáná ni gbogbo ẹ̀ náà kó lo hámọ́fọ̀ ó dẹ̀ lè jẹ́ mọ̀dọ́fù amọ̀dọ́fù ilé gbogbo ẹ̀ pátá rọ́fún náà sánà ọ̀zà wàlìkàbàrú wàlìkàbàrú jùmùlátà láhà rọ́ọ̀bìtì ilẹ̀ wá rí làbárì tí ẹ̀ yẹkúnù jùmùlátà alìkàbàrú يكون جملة لها رابط يون رابط الذي يربطه يجي الصورة نقا كذا زيد زيد أبوه قائم زيد أبوه قائم زيد كاين أفري أو زيد أريكم مبتدعني أبوه قائم àbú yẹn àìlọ́mù padà abẹ́rẹ́ bí ó ń padà mí tó lòun náà wàhùwà mudọ́f dọ̀míru yẹn jẹ́ mudọ́f ilé kọ́ ìmú yẹn wá tó jẹ́ kátọ̀ tó di bẹ́ẹ̀ ẹ wá sọ pé wà lè jùmùlá sí náà mùkẹ́lá wà lè kábàrù pé màhálì ń bẹ̀ ní sẹ́yìn dùn àwa sọ pé abúhù a rí pé háhù yẹn kọ́ àìdó ìlàmọ́sá ìlàzáì ọ padà sọ́dọ̀ sáàdì wọn ni rọ́bìtò alẹ́sì rọ́bàpọ̀ bẹ́yìnà ilmọ̀tádá wàlkàbàbù ẹ̀kọ́ àyẹ̀kúnù kalamu mujazza'a ọ̀rọ̀ yóò jẹ́ mujazza'a tí ò ní kọ́ eh, im lámá yẹ kú olùgbé iná zaidon wà abúhù kọ ìmọ̀n aláàkọ̀ tó ti yẹn sì tí ọba sí abúhù kọ ìmọ̀n bẹ́ kò lè sí aláàkọ̀ kẹkàn láàrin zaid láwùkún tó mọ sàlán wọn ni zaidon alábù kọ ìmọ̀n tọ́rọ̀ yẹn wúlò ẹ̀dáhùn torí kò sọ fún akẹ́kẹ́ kò ní àlákọ̀ ọ̀rọ̀ yẹn kẹjá kìlìkìlì zaidon ẹ̀kí ló ṣe àwọn àgbẹ̀ pé alábù ọ ìwà bàbá dúró kí ni ó ti kápútẹ̀ máa dààmú ká máa wò pé àbí hùwà tí ó ti wà nínú rẹ̀ ni bí hùwà yẹn bá tún wà mẹ́kò tún lè bá láàká ìmọ̀ láti ní kọ́ ìmọ̀ mẹ́ hùwà lẹ́ ábú kọ́ ìmọ̀ ọ̀kíní ọ̀bá láàká ìmọ̀ tó òun ló yóò ní rọ́bẹ̀tó alẹ́dì yára mọ́tò báyìnàhú wà báyìnàmọ́ bó tẹ̀dá ìyí ó ti bẹ́ẹ̀ yóò rò mú pàdé àti làhárì tó máa sọ wọ́n pọ̀ ọbí àfẹ́rẹ́ zaidun àti pé mọ̀ pàdà rí abúhù àìdọ̀ mọ̀ pàdà ẹ̀bẹ̀kọ̀ kọ́ ìmọ̀ ojúlá kábàkù kọ́wàá kọ́ ìjúmlá sí alùkádà alùkábàkù fi máa hàn lè rọ́fẹ́ kábàrí mọ̀ pàdà. أعيد إلى ماذا؟ إلى زيد إلى زيد وهو الذي وهو الرابط الذي ربط ها الجملة مع خبره هو كان وكان ولباس التقوى ذلك خير ولباس ولباس التقوى ذلك خير أين أولي أنا؟ يو bá ذلك dálíkà yẹn a ṣe òun ni káìrù yẹn tàbí kádẹ́gbà yìí pé ẹ̀hẹ́ kò ní jẹ́ jùmúlà wọn bá ti wù. wọ́n á wá pé dáàlì kẹta ìrọ̀ ni ẹ ti gbé mùsùlùmí àti làbárì ni gẹ́gẹ́ bí kí ó ti mọ ọkọ yín jò ní. ẹ wá ní háàdà àbáyé tòun dáàlì kẹta ìtòun ìṣàrà rí ọba jẹ́ dáàlì kà ní sẹ́yìn sọ pé wọn ní wàhálà kí ni wàhálà kí ni màhálì rọ́fà àlèkídà káyọ̀rù yẹn jáwá jẹ́ làbárí rẹ̀ àwọn hmm. bó ti bẹ́ẹ̀ ní dáálíkà yẹn bó wà rọ̀ ọ̀bìtò àtikẹ́tì mo lọ́rọ̀ bá tọ́ dáálíkà kẹrù bẹ́ẹ̀ kó di ní dáálíkà kẹrù ọ̀bá jẹ́ ìdásù tẹ́kùwá aṣọ ọ̀páyọ ọlọ́run dáálíkà kẹrù ìyẹn gangan tọ́ mọ̀ tó lóore ni. ó fi hàn láìsí kàlámà jẹ̀dì ìdán ذلك خير ليس كلاما جديدا وإنما كان جملة اسمية في محل رفع خبر كنيو المبتدا لغاز التقوى تعطيه له ففي بعد ذلك خير يا dájú pé ọ̀rọ̀ ẹyọ kan là ń sọlọ kì í sọ̀rọ̀ jùmùlà àmọ́ mú fàdù wọ́n ti ń sìn ṣùgbọ́n jùmùlà ti ń jẹ́ yẹn nígbà tá yọ̀rọ̀ fún alìkábà wọ́n lè bá aṣọ takwa aṣọ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run dálé kàkà ìlú ìyẹn gan ohun tó lóore nì káwọn èèyàn tó bá rí pé náà wọ́n wọ̀ náà. Ọba ti tún nǹkan ni ọba tún. A sọ pé lìbáàsù tẹ̀pà kí ni ìtumọ̀ lìbáàsù ìyá jàmáà? Kí ládé tó ń dà mí láàmú kí ká sọ ni àbí kéèyàn ọ̀pá yọ̀ lọ? kí lọ fẹ́ lò pẹ̀lú aṣọ ọ̀fàyọ́ náà. eléyìn ọdẹ ààrẹ ẹ̀sùn bí ọ̀rọ̀ ọ̀ṣẹ̀ bàlágà kò ṣe bàlágà nìyẹn. sọ antum mọ̀kẹ́dì òun lè má dà kúrò lákòó lè bá sùn kẹ́kọ̀ọ́ àti sọ fún ìfàyọ́ náà. àtàlátù jalílò nìké mọ́mọ́nà lè bá sùn fún ìfàyọ́. ìbéèrè rẹ̀ yẹn ọ̀bọ́ sáàyè rẹ̀ rárá kìí ṣe lè kan, nìkan ibi tó padà dà ti ń sọ̀rọ̀ ẹyin lórúkọ ẹsẹ̀ máa dá mi padà sẹ́yìn máa sọ béèrè yín lẹ́yìn kí wọ́n máa dà mí láàmú mọ́ ẹtí sọ́ọ̀bù mi jù. kí lórúkọ ọba rẹ̀ ti bábàbà lọ́hùn mọ́sálán ọ̀rẹ́ àtàn àmì nẹ̀tàn mùsùlùmá ìrànà ọmọ ìlà fàárá kọ̀hálàhù ọ dákọ̀ lìbáṣù bọ́ lọ́sẹ̀ wá sàlàyé kí lọ́rọ̀ lìbáṣù yẹn dọ̀rọ̀ ó ti inú bàlágà tó máa lọ yẹjú ilé wọn náà nù fi náhàwì àlẹ́àn bá ní o sì rọ́ọ̀bù lìbáṣù ó pè ní mùtọ́fù amùtọ́fù ilé ìfún mi fẹ́ kọ́ wọ tẹ́kùwà yẹn bá a máa ń dẹ́kọ̀ bọ́rùn yìí ọwọ̀ ọjọ́ èwù tí ò ní ṣe yọ lọ́rùn ọ̀rọ̀ bó ṣe ń sì tí ò ní ṣe yọ lọ́rùn tó eléyàn ní mọ̀hálù ìyẹn tó padà dẹnu bàlágà mọ́nàánù ìnáhàrù ọ̀nà lọ́gọ́ ní sọ̀rọ̀ bàlágà pé mọ́gbọ́tẹ́nì kàrò tó fẹ́ fi gbogbo eléyàn sí ní ìmádánù padà ẹni mọ́tọ́ wà náà kì í ṣèbéèrè بالتوكيد láti lè fi ní nǹkan yẹn rinlẹ̀ tó fi lè tóbi lẹ́mìí wa. Ìlhàkọ̀tú tó bá fẹ́ túmọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ alìkìyàmọ̀ ìlhàkọ̀ ọ̀rọ̀ alìkìyàmọ̀ o tó fi ń sì tó tó fi òní béèrè béèrè pé ìwọ ń béèrè béèrè. Kánẹ́ká ìyá ni pàápọ̀ ọ̀rọ̀ àlìkìámọ̀ gẹ̀ẹ́gẹ̀ mọ̀lẹ́àìlì tí ní pàápàá ohun tí ń jẹ́ mọ́ ọ̀rọ̀ àlìkìámọ̀ ohun tí ń jẹ́ gẹ̀ẹ́gẹ̀ irú mọ̀lẹ́àkọ̀ yẹn kò lẹ́ẹ̀kan náà òun náà tún jẹ́ kí ni ọ bí jùmlà lẹ́pẹ̀ òun náà bọ́ sí ọ náà yẹn òun lọ́rọ̀ bá kọ̀ rẹ̀ pẹ̀lú ìhàkọ̀ tí àti ṣáájú bẹ́ẹ̀ náà ní tàbá ní zayidun tàbá ní zayidun yẹn mú padà lòun náà ní àyímọ́ ní ilé mi tó ṣe wípé ilé kọfí ní tàmánkù ọ̀ọ̀ fẹ́lú jámi níbi ní fẹ́lú jámi nítorí pé kò lè tayọ nímọ̀ láyé rẹ̀ ẹ lè rí mùdọ́rí ẹ̀dẹ̀ lè rí amúrù àrọ́jù nìyẹn pẹ̀lú fáyìn mọ̀ bó ti bẹ́ẹ̀ nísìn méjèèjì tó wá jẹ́ fẹ́lú ọ̀fáyìn lòlù ayé kí lọ́wọ́ ayé sábà lọ jẹ́ fún zaidu ayé kí lọ́wọ́ rẹ̀ zaidu ah náà ìmọ̀ lójú ah èèyàn ni ọkùnrin ni zaidu ọkùnrin ni ó ní ilà àfíjà wọ́n ni àyàfi rú àpẹẹrẹ kí ni o Qul ahad Qul ahad ọkùnrin huwa Allahu ahad bọ́ọ̀lù ẹ̀dí bẹ́ẹ̀ yẹn ju eléyìí. Kul huwa Allahu ahad bọ́ọ̀lù ẹ̀dí bẹ́ẹ̀ yẹn ju rẹ̀. Fi kú lílẹ̀ fi kú lílẹ̀ huwa àwọn sì máa ń pe húwà yìí wọ́n máa ń pè ní dọ̀míro ṣáàlù báyìí dọ̀míro ṣáàlù ṣáàlù ṣáàlù ṣáàlù nígbà mi ṣùgbọ́n àti húwà àti aláàyìn kẹ̀kẹ́ náà ni húwà yẹn gẹ́gẹ́ nínú ẹ̀dà ẹtíkẹ́tì Allahu ahad ẹ̀tùsẹ̀ sọ pé láwùdó jàlálà ní kí ni ọmọ kádà mi ó di yóò tó wájẹ́ sábàrù rẹ̀ ẹ wá sọ wípé wàlì jùmùlà tùmínà lùmùkúta wàlì kábà sí màhálì kíni o rọ́fìn kábàárì. bákan náà wọ̀zọ́rù fan ló wà fa. wọ̀zọ́rù fan mọ̀nsúùbà. ó ní wọ̀zọ́rù fan mọ̀nsúùbà àti sọ́rùkù tá a fún nẹ́sùbà. ẹ bá àpẹẹrẹ. والركب أسفل منكم والركب أسفل منكم والركب أسفل منكم يعني الركب أليس مبتدا بلى كذلك هو مبتدا كيف مبتدا هو أن أسفل منكم أسفل منكم نسبة تبقى يعني òkè kẹrẹ máa pè ní kàárò nítorí pé zolfun asfal zolfun makan ìsàlẹ̀ àbí zolfun makan àìlà òkè asfal ìsàlẹ̀ ìrọ̀fún mọ̀káàní ẹ̀dẹ̀sì má jẹ́ agbàgbé pé nù títà ti kọ́rí àwọn ni kí mímọ̀ ń sùn bá ti atúnfẹ́ kọ́ níbi kílẹ̀kì ìdáṣẹ̀ sílẹ̀sìn wà rí ọ̀sùn bá ti láti máa ìgbẹ́m̀bẹ̀ ìrọ̀fún mọ̀káàní zaman tó hmm. yẹ pé àfún ní nẹ́sùpá tó bá ti jẹ́ sọ́ọ̀ àwọn àkáà náà mọ̀kánà àwọ̀sàmánà sọ ìdí nìyẹn tí wọ́n sọ pé asfala yínkù wọ́n ọgbọ́ sọ pé asfalo ó ti yẹn sì ní mẹ́sìlá tó gbá ìtumọ̀ rẹ̀ ní nítorí pẹ́jẹ́ kí ni ọjẹ́ sọ́ọ̀fù ó ní wọ̀rọ̀ jùbọ àwọn èrò àwọn tó gùn kan asfala yínkù ìsàlẹ̀ yín ni wọ́n wà wọ́n wà ní ìsàlẹ̀ yín ṣùgbọ́n jama ṣíbò jùmla àti ṣíbò jùmla ó jẹ́ ọ̀rọ̀ méjì tí máa ń jẹ́ zọ́ọ̀f tí sì máa ń jẹ́ jáàrù ọmọ jùrọ̀ láàyè sẹ̀fì àánì ká ní ẹ̀kú náà kábàárà ni ṣáàtì gbọ́ mi bí àǹfùsíhìmà ma iná ma yẹta alákọ̀ ni wọ́n máa ń sopọ̀ mọ́ nkẹ̀kan ni ilé sopọ̀ mọ́ làbárì lápẹẹrẹ mọ́gbọ̀n òun ni ó dàjẹ́ làbárì láà tí mo bá ní àlmáù ẹ̀lẹ́kọ́ọ̀bì àlmáù ẹ̀lẹ́kọ́ọ̀bì ẹ túmọ̀ rẹ̀ kí n gbọ́. omi bẹnu kọ́. ẹ gbé yorùbá tí iná ẹ sọ ẹ ní omi. Ah, ọ̀gbọ́yọ̀ ọ̀tí ìgbọ́n ọmọ tí mo wí o omi bẹ́ẹ̀ ọ̀hún yẹn dà ọkàrẹ ọdúnbọ̀ ojú òdùn ayé ìsàkọ̀rọ̀ àbíkà ìnà ojebe wọ̀ka annana kunna arrakibu mawjuduna asfala minkum kesi labari na asfala minkum ṣùgbọ́n tààlàkọ̀ bí kábàárì máàlúkì wojú ọba ni làbáàrí tó fi dandan agbọ́dọ̀ ha dànù ọba fẹ́ kílábà rẹ̀ sọ̀hìn gbọ́rọ̀ mi yé gbà lágbẹ̀rẹ̀ ọba sọ yí pé láàlàyé. Wọ́n ní àṣájárọ́tù ọdẹ túnmọ̀ rẹ̀ káì tó fi mọ́ bí tí ń lọ. Ẹgbọ́n ohun tí ìyàwó o, wọ́n ní igi wà, ó yà wà nínú rẹ̀. Ẹni tó bí a ṣe túnmọ̀ rẹ̀ ti ń dòkan, igi wà kan, igi ọ̀hún bẹ nínú mọ́sálásí ọ̀hún bẹ́ẹ̀ ni òun tà. Nínú mọ́sálásí nìkan láti dé, àbí níwájú mọ́sálásí an bayani wani labari in kana mahrufa الشجرة موجودة أمام المسجد يواري أمام المسجد هي ظرف أمام مضاف المسجد مضاف إليه أيوة متعلق بخبر محذوف وجوبا وسوف ما لا بارد أحد من جدة نكاح لا بارد mọ́tò ọ̀tún lọ jáde bàbá mọ̀ tún mọ́ tún dáadáa o ẹ̀rọ nípa àwọn fẹ́ sọ ní igi ọ̀nbẹ ẹ̀sìkẹ́sì níwájú mọ́sálásí ìrìbẹ̀ irú ẹ̀ náà wà ní wọ̀rọ̀kìbú asàlámìnkù wọ̀rọ̀kìbú yẹn ní pé àrọ̀kìbú mọ̀ ojú ojú náà ṣùgbọ́n mo jùdú náà ẹ̀ ká ní màdùfà nítorí pé àbá àmárù níjọ tá a bá fẹ́ tú bá fẹ́ tú kéwù dáadáa àgọ́dọ̀ nínú ìtumọ̀ ni. wọ́n lọ sí alhàfù nínú kọ́ńdà náà wíyá alhàfù lẹ́jọ́zú ìjà ọ̀lẹ̀. hàfù lẹ́tọ̀ tá a bá ti ká há dànù. ó lẹ́tọ̀ alẹ́ há nǹkan yẹn làwọn eléyìí. tẹ́lá sọ pé àtọ́ irú filkọ́fàsì àtọ́ irú filkọ́fàsì ẹyẹ ń bẹ nínú kéèjì ṣẹ́tì ọ̀n ń bẹ nínú kéèjì àfẹ́rù mọ́jú odò àfi káyìnà láì ìsàkọ̀rọ̀ ṣùgbọ́n làbárí gangan tó bá jẹ́ ìsàkọ̀rọ̀ yóò jẹ́ jùmọ́lá fẹ̀yìnlé yàbí abájórúkọ ẹ̀ka pẹ̀lú sábàrù kẹtọ́ ti hàdàmù lásán olúfisọ làbá fi sọ pé ọ yapa sí ó ní iláàfẹ́ náhùí ó lè húwà lọ́rù àhàd húwà ọwá tẹ̀sí aláwọ̀ àhàd agbókàrin ní ẹ̀dá jẹ́ làbárí wọ́n sọ́rùfà mọ́nsúbá àti sọ́rùfà mọ́nsúbá ó lè dájẹ́ bí rọrọ̀ ọba dẹ́dà tó ní alhamdulillahi rabbil alamin alhamdulillahi ṣe wá fẹ́ sọ fún mú pé lèláì rẹ̀ fẹ́rọ̀ alhamdu ọyábò lásìkò labari tẹ̀ náà tí wà máa fún àyà ọ̀yẹ̀ si rẹ̀ ajá sí kẹ̀ mọ́sátù fàtàtù láti lọ ẹwà ohun ẹ má jà fọ́nà dà sí ẹ̀yà ẹ̀ tú alhamdulillah kí ní ọmọ fẹ́ gbọ́tọ̀ sílẹ̀ ẹ làbárì rẹ̀ mo fẹ́ gbọ́ bí mo ti gbọ́ àwọn ọdún ìpínlẹ̀ ààyọ́ ajá ti pé wà ìgbẹ̀rí ìbùkẹ́ ẹ̀mọ́ sátìlì sátìlì Eh, ẹ̀sà kò tí ẹ̀ làbárì yẹn mọ́ fẹ́ gbọ́ta àdànù ẹ̀wọ̀n pẹ́ pé gbogbo àwọn ọ̀tọ̀wún yẹn omi ń bẹ nínú pop ẹyẹ ń bẹ nínú ní ń bẹ nínú kéèjì bóòlù àdírẹ́sì alhamdulillah Ah, ọlọ́dọ̀ ni yíò. Ìbákun ti, kí lè dẹ̀ fi lè mú àwọn kí tó wà ń sálẹ̀ yìí. Kẹ́ sọ pé Alhamdu istaqarra lillahi rabbil alamin. Yóò bá lẹ̀ báwì. Gbogbo ìsàkọ́rọ̀ lè lọ, Mùsùlùmí lè lọ, àbí ìsàkọ́ lè lọ torí pé láàmù yà àwọn kan pé láàmù ìlú ìkà àwọn kan pé láàmù lè ṣe hàn alhamdu istahaka ẹgbẹ́ nígbà ẹ̀kọ́ kẹsẹ̀ lè láì ní kábàrù ọ lọ́pẹ́ tí kéwú jìnà ló já máa wí fún yín àbáwọ̀ ẹ̀fẹ́ nílà bárì fún yín lọ láti máa wí ní àtẹ̀wà ní adí o kẹ́sì àwọn pẹ̀lú abáfẹ́ nílà bárì fún sí mẹ́ta alimufrad aliwaladu tọ́lìbù a sì ní jùmlà jùmlà fìlíyà alìọ̀sáàdù yẹ́ṣọ́ra hùdáàmù jùmlà ìsìníyà a ní alìọ̀sáàdù kọlùkùhù jamil ẹ̀sìrì àtúnṣíbò jùmlà bá ti máa ń wí fún yín nìyẹn nígbà ìwà ní kéékèèké ọlọ́sà alimọ́wù fìlìkúrù fìlìkúrù yẹn á pè lábárí fi àwọn apẹ̀ǹsíbò jùmlà nítorí pé ẹ̀sìn wà lọ́mọ kéékèèké àmọ́ ẹ ti dàgbà nísìn a lè sọ fún yín pé kò sí làbárí rẹ̀ mbẹ́ èlèkú bìtẹ̀ wí ní oró kọ̀mọ́ làbárí tẹ̀ ha dàgbà àti mọ̀júdù àti káyè ní gbogbo ẹ̀ lọ́lọ́ àti ìsàkọ́rọ̀ gbogbo ẹ̀ ló lè lọ àti ìsàkọ́rọ̀ àti mọ̀júdù àti káyè ní gbogbo ẹ̀ pátá ní ọ̀wọ́lé sínú ìwọ̀n orí ọjẹ́ wọ́n rí ọjẹ́ òun làfọ́ òfin mú jù ọ̀rà lásán lọ àti mùsẹ̀kírù mùsẹ̀kírù àti ìsàkọ́rà ọ̀bẹ̀ ọ̀bẹ̀ pé bí ká sí alhamdulillah ó sọ pé alhamdu ìsàkọ́rà ẹ̀ mùsẹ̀kírù nílà ẹ̀dàkùn ta ni ọ̀bá tún bá àwọn hamidu yẹn kò sẹ́ni tó gbàgbé òun náà lọ gbogbo mọ̀hámídù ni gbogbo àwọn mọ̀hámídù yẹn ìsàkọ́ra orin lẹ̀ yẹ́nyẹ́ ó dúó sinsin fún ta ní wàhálà. ó fi hàn pé ẹ̀kẹ́ ó débi fátíà lónìí. ẹ̀ kọ́kọ́ mọ̀ pé ẹ̀mọ́ tẹ́lẹ̀ o. Ah! ìlú wo lọ wà? aina anti min hadhihi al-awqat wa hum rukun Ọwọ́ Abdullahi wọ́n lọ́sọ̀ sí Alhamdu gbogbo ọpẹ́ ìsàkọ̀rọ̀ lèlá. Ó rilẹ̀ fún ta ni òfún àlá. Jíbú tẹ̀tẹ̀ ròyìn àbárí rẹ̀ sí mẹ́fẹ̀ láàrin mi. Ó fi ébẹ̀ ni. Mústẹ̀kì rò ní fáìlù. Orí bóun ṣe wà òun ó tún gbé يعني الحمد هو مستقر لله ẹ o ẹni tó lè fún àdùmọ́ tó bá jẹ́ àwọn mahamidu gbogbo èèyàn yẹn tó máa yìn láyé yìí ọlọ́run nìkan ló dúró ẹ lọ kọ́ bẹ́ẹ̀ sì sì kẹ̀sìrì o sọ́tù pàtí alẹ́ rí sí yìí o Àátà àbá tó báyìí fáwọn ọmọ àwọn ọmọ lè mọ́, ẹ̀yìn ẹ̀lẹ́ lè mọ́. Ẹ́? Ó ní? Ìwó ni ẹ? Ẹ o, ìsàkọ́rọ̀ ẹyọ kẹni ẹ, òun wá ní fíìlì. Mo ti ń sìn, òun wá ní fíìlì. Mo sẹ̀kírù òun wá ní sùn fáyìn. Ọwá ní màá sùn fáyìn ìsàkọ́rọ̀ òsínbẹ́. àbí ò kò sílẹ̀ ọ́díẹ́nsì tí a bá wí kí ní ẹ̀ wà nú ẹ̀ àtàhádàmì alhamdu istaqarra lillah alhamdu mustaqirrun ó kílẹ̀ àdíẹ́ wàlá yóò bá rúbí zamani ánìdá tó ẹgbọ́n tó wí ó ní wàlá yóò bá rúbí zamani ánìdá and his dad a lè mú làbárì wá pẹ̀lú zaman nípa àpapà wọ̀láìlàtà ẹ̀lìlà ló mú ta àwòrán ó ní tàbí lọ mú aláìlàwá àbí awé àlèhìlà a sì wá wá wí a máa wá wá òun ni ó fi lọ wí bẹ́ẹ̀ wọ́n ẹ fi wọ́n ṣe làbárì Aya wàyúùní. Wàyúùní Aya mọ̀kó ohun wáṣú mọ̀tẹ́lẹ̀dìn alàṣẹ̀fààní yúgúní tiẹ̀ ni yúgúní ó lè rọ̀ ní lọ́rọ̀. Ánìlẹ̀ kọ́bàrí. Ìdí làbárì. Mọ̀rùfó ọ̀n tí wọ́n ta fún rọ́ fún wáṣù sí. Mọ̀tà àbìdì. Ìròyìn tẹ́ta mọ̀mọ̀ mú wá alásìfàmì kí sì fáàmù àwọn ajú rẹ̀ àwọn onífìyín àbí kíkọ́ wà àwọn ajú rẹ̀ bí àpẹẹrẹ àkọ́ọ̀tìnà kọ́ọ̀mọ́ ń sálìmà àkọ́ọ̀tìnà kọ́ọ̀mọ́ ń sálìmà ẹ̀sìn bẹ́ẹ̀ àkọ́ọ̀tìnà kọ́ọ̀mọ́ ń sálìmà bó láti tù wọ́n gbèlú àwọn náà lápẹ̀ ìsìn fáàmù náà nì ó ti yí pọ̀ mọ̀ yí lọ́wọ́ pátá àwọn máa ń pè ní sádà mọ̀ sádà al-khabar ẹ́ kọ àkọ́ọ̀tì náà nẹ̀kọ́ ọmọ ya Salima láwọn ọjọ́ àwọn ọjọ́ ṣé olùgbélé ni wọ́n ìrẹ̀ salimọ́ wọ́n ké sí salimọ́ ìhun ta fẹ́ lò gan ni àkọ́ọ̀tì inú nǹkan ògùn ọjọ́ rẹ̀ ẹ̀ o àwọn ọjọ́ yẹn ara lé ni wọ́n ìrẹ̀ salimọ́ ah, ìyẹn pọ̀ ìyẹn máa ń fi ìgbádà láì náà má darẹ̀ láàmú bákan náà wà máa ma zòrò bọ́nà alẹ́ amọ́ra ni amúrò méjèèjì wà máa ma bí ẹ́ kí lọ yanjú ó pè ní síta náà ni àjàmọ̀ sádẹ́lì kábà àbórí pé sùn fáìlì ní síta sì ní sùn fáìlì àdẹ́ sì gẹ́ tẹ́ mọ̀ pé ròyìn ní sùn fáìlì àti sùn mọ̀ kan méjèèjì náà la fẹ́ bèsè lórí ìròyìn àwọn onísùn fáìlì ọ̀gbọ́n káàkiri kékeré sọ̀rọ̀ yìí fún yẹn tàbá ní mọ̀tòrógùn kékeré sọ̀rọ̀ yìí fún yẹn ẹni tá a lò káàkiri ẹni tó kàn fún ẹsẹ̀ rípa àròyìn ẹ̀nà ẹ̀yàn ni. kọ́ wá ní àkọ́ọ̀tì lọ́nà kọ́ òun sálímà rẹ sálímà aráàlú làwọn ẹni àwọn ọjọ́ ni aráàlú ni wọ́n. àkọ́ọ̀tì ni ó pè ní arpo istifham mọ̀sádà sábà ó di ipò làbárì ni ẹ̀kọ́ mú yẹn ni wọ́n tẹ̀lé ọjọ́ mọ́ áká ẹ̀sùn òfin tí làbárì bá sáájú tẹ́lẹ̀ ó mú tó jẹ́ mú tẹ̀lé abẹ́rẹ́ fún lálẹ́ fọ́lá òrírí yóò náà ká ẹ̀kejì ọmọ àmàdòrò òbọ́n alẹ̀ amọ̀rọ̀ ni àbí àmọ̀rọ̀ ni àbúrò méjì àwọn amúrù méjèèjì wọn ò lù wọn mọ́ yẹn pẹ̀lú má ànẹ̀fíà má ànẹ̀fíà ẹ̀ sì pé màdúróbò ní sùnmọ̀ fọ́ọ̀lù títí sífàrí ẹ̀ tó náà ní sádá ti dípò làbárí alẹ́ ọ̀mọ̀rọ́ ni amúrù méjì bàtà alẹ́ àmọ̀rọ́ ni amúrù méjèèjì àwọn ni wọ́n jẹ́ kí ni mọ̀bùtẹ́lá màákà mọ̀rọ̀kọ̀ wà alámọ̀sọ̀rọ̀ fàáyé alẹ́ alìfò ní ẹgbẹ́ ni wá ní ọdẹ́ ń fàgùn ní ilé ìjì kọ́ ń kúrò bẹ́ẹ̀ lọ wọ́n kọ́ díẹ̀ sí àjàjú làbárí lè jẹ́ òǹkà oríṣiríṣi tí ò ní jẹ́ ọ̀kan bí àpẹẹrẹ wọ́n mú wọn lọ́kọ̀ fún olùwàdúùdẹ ọ̀sibẹ́ wàhúà ó wà jẹ́ mú هذا مبني على كنه في محل رفع الكفور الوجود الله الخبر المجيجي الخبر الأول الكفور الخبر الثاني الوجود because if you can manage الكفور ودي روين aláforíjì aliwajudu dídí ìròyìn lóhun náà ọ̀ tààjàdá الخبر أي وقد يتقدم وقد يتقدم نحو في الدار الزين أه يمكن أن يتقدم الخبر على المبتدا labari lè ṣáájú mú padà bí àpẹẹrẹ fi dárí zaidu ẹnu lé zaidu ìdárí yẹn pẹ̀ ní kíni o àwì bẹ́ẹ̀ ẹ̀ o zaidu yẹn wá jẹ́ kíni o mú ó ní ọkọ̀ tí ó hùn ṣe pọ́sibù ká ha dànù. ẹ bóyá tí ọba wà wájú ni ẹja wí bẹ́ẹ̀ ká lọ ọba wà wájú bíi ìtàn ká dà ń ṣe yẹn ẹdí ẹ ọba wà wájú. àwọn eléyìí ti wà nú àwọn àlùmọ̀sàwé bọ́ọ̀tì àwọn nǹkan tó lè sọ tó lè sọ kínní tí ó sọ mú ẹ̀ eh, kábàárò di tí ó bọ̀ wájú nígbà ìgbà pé tó bá wà àwọn ajú káwé bẹ́ẹ̀ sàtọ́rọ́ dẹ̀ lọ. mo sì dájú pé tí ó fẹ́ wòun náà kò sí kẹ́ má ṣe. ọ̀ ń bẹ nínú ilé ń bẹ nínú ilé a ní bẹ nínú ilé ìgbà ìdù nígbà káwé bẹ́ẹ̀ sàtọ́rọ́ dẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ni wà áyè na zayt wà áyè na zayt zọ́ọ̀fù ni áyè na wọ́n fi yóò sẹ́fù hábù bíi ánìlì kí wọn ánìlì mọ́kíláì àbẹ́ẹ̀kan ibo ni ṣáìdù wa a ń fi wọ́n àgbọ́yé láti mú ààyè láti rí báyìí bọ̀ ní ti alábọ́dé tó mọ kéke ó ti ẹ̀fà yẹn ẹ̀fà ní kí ni sí ọlọ́run mọ̀ fún ìjọba alábọ́dé tó mọ kéke ó ti ṣáìdù ẹ̀sìn pé ní mọ̀ kádà àṣà ó ní wọ́n kọ́ ní yọ̀ ó ní ó dẹ̀ pọ́síbù àti mú pẹ̀lú àti làbárí ó lè hádàmì Ẹyẹ̀wò sàlámọ̀ ńná, wọ́n yọ àlékún kún bẹ́. Fọ́ọ̀mù múnkàrú náà, sàlámọ̀ ńná, aláìkọ́m, sàlámù yẹn jẹ́ mọ̀mùtàdà, aláìkọ́m, ó jẹ́ làbárẹ̀ lápẹẹrẹ, ọyọ́ kún bẹ́. Fọ́ọ̀mù múnkàrú ẹ̀yìn ìjú àmọ̀rí, àwọn mọ̀lẹ́kà tó wọ́n bá ìbọ̀ ẹ̀mù jò ní. Àǹtún ní ó jẹ́ mọ̀tàdì níbi aláàkọ́ ọ̀rì mú fún làbárí níbi tẹ́lẹ̀kejì ọ̀rì mú fún padà gbogbo ẹ̀ lọ́rọ̀ ọ̀hún. wọ́n fi ẹ̀gbẹ́ tí wọ́n bá fẹ́ tu àlàáfíà ọlọ́nkọ́ máa bá ẹ̀yìn ìjọ́dáàmọ̀ àwọn mọ̀lẹ́kà jò ní ìtàn wá fún nàbílà Ibrahim nírò dùn láti rọ́ bànújẹ́ ẹ̀kẹ́rẹ́bí ìrò dùnú aráta lóbìmọ̀ ìjọ olúdì ọlọ́run ọgbà ọ̀rẹ́ lótú jẹ̀ ní fámílì nàbílá Ibrahim ní alẹ́ sọ́látọ̀ sọ́látọ̀ ó bọ̀ níṣẹ́ ọ̀yà wàyé jìbò wàyé jìbò hajjùlọ kọbàrí kọbílà jàwà báyìí láúlá ó ní ó yẹ fọ́síbù lábárí ká hajjàmì ká tó mẹ́sì láúláwá wàlùkọ́sàmì sọ̀rí àti ìbúra ta làmọ́lẹ̀ àti hálù ta kọ̀ fún kan ẹ̀ ta àti wá wù àlèmọ̀tọ̀ àhábàtì ọjẹ́ ti oníbàárẹ́ tí wọ́n là mọ́lẹ̀ gbogbo ẹni wọ́n máa bẹ̀rẹ̀ rẹ̀ wá bí ọ̀rọ̀ ọba àtò ní lẹ́wùlẹ̀ àtòm làkónà mọ́mìnì ẹ̀yìn ló fi pé kò sí lábárí mẹ́tò lẹ́wùlẹ̀ àtòm àtòm kíni الخبر محذوف لولا أنتم موجودون ẹ̀bá sẹ̀yìn ọ̀tá rẹ̀ yìí ẹ̀ndí sọ́bùlé ayé wa làkúnná mọ́kùnmíní àbájẹ́ tí ó nígbàgbọ́ ẹ̀ àwọn kèfè ní wọ́n máa rí bẹ́ so láwùdá àǹtùmọ̀ ni mọ́júdú tí ẹ̀bá sẹ̀yìn tẹ́m̀bẹ̀m̀bẹ̀yìn pálọ̀ mú ìta ní mọ́ torí gbogbo wọn hádànù ọ̀hádànù gbọdọ̀ kọjá gbogbo káyẹ̀ náà náà mọ̀jú tí ó náà gbọdọ̀ kọjá rẹ̀ torí ọ̀dà wà láàmú Aya wàlá àmúrùkà. Wàlá àmúrùkà láàfààlánà. Láàfààlánà. Wàlá àmúrùkà káà inú ìyẹn ni pé wọ̀là ámùrúkà ó sọ pé kọ́sàmì ẹ̀yà rẹ̀ wọ̀là ámùrúkà kọ́sàmì ìgbésí ayé rẹ̀ kọ́sàmì tó jẹ́ bùrà nìyàn gbogbo ojú ọba ṣe là ámùrúkà kọ́sàmì ni ọmọ wà lẹ́yìn mo fi ìṣẹ̀mí rẹ̀ búra kọ́sàmì òun ni búra mi àbárì ni à nídìí ẹ̀mọ́ irú gbogbo làámúrú kàlá ìṣàfà ọ̀pẹ̀lá àbí láàkí ẹni pé làámúrú kàkọ́kọ́ ní ẹ̀tìrì rẹ̀ pọ̀ wọ́n làámúrú kà mọ́ fi ìtẹ̀mí rẹ̀ mo fi búra ìtẹ̀mí tí mo fi búra yẹn wọ́n ní kí ni ó قائما وضربي زيدا قائما kíni wọ̀dọ́rì bí kíni làbárì ti mẹ́nu rẹ̀ kíni ọ̀rẹ́ sọ pé dọ́rí bí lílù mi tó rí bákan tó ló ṣe rí o lè sọ pé ṣẹ̀dí ìdònà dọ́rí bí ṣẹ̀dí ìdònà lọ ní sẹ́kánà nínú mi àlùbàjẹ́ ni mo lu zaidan kọ imọ́ tó dúó yẹn ẹ tó rí sí rẹ́rìn àbí ah dọ́rí bí zaidan kọ imọ́ ah lúlù mi tí mo máa lo rẹ́dù mi ah, lúlù àlùbàjẹ́ ni ó tún á ń rẹ́rìn ń bẹ̀ ní ti àdì ọdíẹ́nsì làbárì rẹ̀ ó ti parẹ́ kò sínú ẹ̀ ẹ̀sìn mọ̀ pé fi èlò mọ̀tà dì ní ọwọ́ àṣìṣẹ́ fún ilé rẹ̀ mọ́sàrí àṣìṣẹ́ fún ilé rẹ̀ lọ́rí bí lúlù mi tí mo lù ọ zaidan tí mo lu zaidu lólò náà lágbára gan àti wọ́n kún lórọ̀ jòlè wọ́n tọ́ yà á tó gbogbo èèyàn kọ̀ọ̀kan àti ìkànnì rẹ̀ kí la fẹ́ wí fún ọ̀kún lórọ̀ jòlè mọ̀ òjò òdún àbíká ìnáwó wọ́n tọ́ yà wa kullu rajulin wọ́n tọ́ àtùhù àbárè ti wà lábẹ́rẹ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan pátá ká ìrìn ilé ń bẹ ìdúkà àti dúkà rẹ̀ alùpùpù gbẹ́rù ẹ̀ dání. bí àrìn ẹ̀sẹ̀ rí nìyí. ọ̀ ọ́ kúrò màsàkínà tó láyà àti mọ́nà Sulaiman. وجنوده وهم لا يشعرون واو عسل lórí fún ló mọ̀. Ọ̀tọ́ bá jẹ́ wáwù màáyà ní ọ̀tà ni ó. Ṣùgbọ́n kó lòrọ̀ jòlé ní ọ̀tọ̀ ìyàtòhú. Gbogbo èèyàn kọ̀ọ̀kẹ́ àti ẹrù rẹ̀ ìní rẹ̀ nítorí pé ń ta àgbà lónìí pé kó lóòrọ̀ jù lè dá iná ná ọjọ́ yàtọ̀ gbogbo èèyàn pátá ní máa ń wà pẹ̀lú dúkìá rẹ̀ ló máa ń wà àti dúkìá rẹ̀ ẹlòmíì lọ́wọ́ rí pé dúkìá wọn sí nìkan lè kó lọ bí dúkìá rẹ̀ wá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك 他在公司。